mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá ní tilé toko mo kí wa wípé a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé oòdùà gbè wá kò níbi ọ̀dàlẹ̀ o mm, lórí ọ̀rọ̀ tó ń lọ ní ṣókí òun la mú wá fún yín lórí ọ̀rọ̀ tó ń jà ìran ìran ìran yìí lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni a tún fẹ́ kí ẹ tún gbọ́ o mo ti sọ títí tí kéèsì yìí fi máa parí àfi tí àwọn onílẹ̀ bá wá kọ sí mi pé ó yá o àrólé dá sí ni màá tó lè sọ pé mo fẹ́ dìídì jókòó láti ṣètò lé lórí ṣùgbọ́n fún àwọn àsìkò yìí ẹ̀yin ènìyàn wa ni mo fẹ́ kẹ́ ẹ máa sọ̀rọ̀ lórí fídíò yìí sà mà fídíò tí mo fẹ́ mú wá yìí ẹ̀yin ènìyàn wa ni mo sì fẹ́ kẹ́ ẹ máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ torí pé oríṣiríṣi là ń gbọ́ lórí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ eh, ní ilẹ̀ Yorùbá tó ṣẹlẹ̀ lọ́wọ́ tó gba orí ayélujára kankankan báyìí eh, òun náà ni amúwá fún yín tá a fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí lónìí ẹ̀yin èèyàn mi eh, ẹ jọ̀wọ́ mo fẹ́ kí ẹ má ẹ bá dá ẹjọ́ yìí nídà wípé bóyá ah, ẹni rẹ̀ ti ṣe nǹkan báyìí rí o ẹ má dá ẹjọ́ ẹ̀ níjọ pé kí bọ̀bọ̀ yìí ṣe léyìí kò ń lọ right ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ jòkó dáadáa kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ sọ ohun tó bá wà lọ́kàn yín lórí fídíò yìí ẹ ṣe púpọ̀ fídíò náà rèé o ẹ bá mi wò àwítọ́ ọ̀nà dáwó fún Mr. Muyideen ṣebí súùtù Agbala Gabriel wọ́ọ̀kù ni wọ́n kó sí lọ́rùn lọ́jọ́ wedding àmọ́ bẹ̀yẹ́ ni ẹlẹ́nìkan ti jẹgba láàárọ̀ kó tó dijọ́ wedding ẹ ò bọ́ ṣe ṣu ẹnu pọ̀ àlòkù sùtù lẹ́tú gbé fún owó tó ń dá fún bolẹ́ kó sí àwọn kan wọ́n bọ̀ táwọn sọ̀rọ̀ wèrè káyì máa jì lọ́jọ́ wedding àlòkù sùtù ládùn owó tó ń dá fún bọ̀bọ̀ ìfún wedding mo ṣọ̀pọ̀ lọ rẹ́ẹ̀tì wedding gown ọrùn ìyàwó ẹ̀ gan ni àbíkọ́ lọ rapọ́kú lowó ẹ̀ fún àlòkù sùtù ẹgbẹ́ kò sáìzì ẹ̀ òun fàṣà láìsọ ọ̀run ẹ̀dìyẹ àlòkù súùtù oníbàárà ni gbogbo yẹn ṣe wòlíì. ó gbé kámẹ́rà tì àbí. bẹ́ẹ̀ ni. ó ní kí àwọn èèyàn wo ibi tóun ti lọ gbé àbí. bẹ́ẹ̀ ni. ẹnìyẹn kó sájà dání ó ń tàbí wọn jọ sọ̀rọ̀ nígbà tí wọ́n wá gbé délé tán ó ti wo comment ó rí wípé àwọn èèyàn láìkì láti ṣèrànlọ́wọ́ fún am I right? bẹ́ẹ̀ni ó wá wá wá jókòó wípé ẹ wá o a fẹ́ kọ́lé fún ẹ nìyí. Hmm. now in the first place ṣé ilé lọ̀rọ̀ arákùnrin yẹn kàn for the first action. rárá o. but ìdí tó fi gbé lọ sí lẹ́fùn ilé ni wípé kí owó yẹn lè ṣe kí ni. Hmm, kó lè pọ̀. Muyideen ṣoore fún Àgbàlá Gabriel oore tí Muyideen ṣe fún Àgbàlá Gabriel ju oore tí Àgbàlá Gabriel ṣe fún Muyideen lọ because Muyideen pẹ̀lú ẹ tó jẹ́ kí Àgbàlá Gabriel túbọ̀ popular. Hmm. lẹ́yìn tó ń wá kọ́ ilé yẹn tán lẹ́yìn tó ń wá gba owó yẹn tán wọ́n wá lọ ra ilẹ̀ sínú estate Àgbàlá church. Hmm. jẹ́ ìjẹ́lá ìjẹ́ àgbàlá gabriel béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹ̀ ló alàgbàmọ́ ìdìbò àwọn èèyàn ti dáwó tán sí o ṣé ṣọ́ọ̀ṣì ló fẹ́ ká kọ́lé sí. ibo ló fẹ́ máa gbé. Hmm. <laughs> so you people àwọn ènìyàn ṣe rí pọ́blẹ́mù tí wọ́n ní ni wípé tó bá láìkì ènìyàn wọn ò ní bá sòótọ́ ọ̀rọ̀ ṣe rí àgbàlá gabriel tẹ́ ń wẹ̀ mọ́ láìkì ẹ̀ gan ṣùgbọ́n lórí kéèsì Muyideen kò sóore kankan fún Muyideen ló sóore fún wo mọye wo mọye followers tó fi Muyideen get wọ́n sọ nínú fídíò kan lánàá mo ń wò wọ́n wọ́n ní tí Muyideen bá ní aṣọ mẹ́sàn-án tó bá ní aṣọ mẹ́wàá àwọn ló ní mẹ́sàn-án tí owó ẹ̀ ni. Hmm. ọba àwọn kan ka ìyẹn kún ìrègùn bọ̀ sẹ́yìn ò mọ̀ pé ìsúnkú sí onígbẹ́tẹ̀gùn. mi ò sọ̀rọ̀ nípa ìrègùn mi ò sọ̀rọ̀ nípa ìrègùn ṣé owó ẹ ni ṣé owó ẹ ló fi ra sọ yẹn. kì í ṣe owó kì í ṣe owó ẹ bóyá àwọn owó táwọn èèyàn ń fún. owó owó Muyideen ni Muyideen ní ná owó tó ń dá fún ni nà ń. Hmm. iṣẹ́ wo ni wọ́n ń ṣe tó fi ra tó fi ra aṣọ mẹ́wàá yẹn fún what type of job are you doing. ó ń talé ó ń talẹ̀ ó ń ṣe sọ ó ń ṣe sọ ẹnjìníà. ó ṣe ó ń talé ó ń talẹ̀. bẹ́ẹ̀ ni. tó bá ń talé tó bá ń talẹ̀ owó ẹ ló yẹ kó fi sponsor ẹ lé Muyideen kì í ṣe owó àgbáyé. Hmm, kò yẹ kó gbé sáfẹ́fẹ́ tó àwọn fún òfẹ́ ṣoore fún un. ẹni tó fẹ́ ṣoore nìyẹn tó bá sọ pé o ṣoore fún mi o ò ní ìdàtí gbé mi wá sáfẹ́fẹ́ wàá fún mi owó lápò ara ẹ wàá fi kọ́lé fún mi o ṣoore fún mi nìyẹn wo gbé mi sáfẹ́fẹ́ wo fi mi tajà ni. Hmm. because gbogbo owó tó gbà kọ́ ló máa jẹ́ ti tèmi bọ̀bọ̀ ẹ̀ dẹ̀ ń sọ wípé wọn ò lákàntì gbogbo owó yẹn àkàntì ẹ̀ ló wọ̀ so ṣé òun lè rí àkáǹtì yẹn ṣe wípé oye báyìí ló wọlé. ọba mo fẹ́ jẹ́ kí ẹ sọ̀rọ̀ lórí ọ̀nà ọ̀la olúkálukú ṣe mọ̀ pé gbogbo wa náà ká tó débi tá a dé yìí a ti ní àwọn nǹkan tá a ti dojú kọ ṣé ẹ̀yin ò parẹ́ fún àwọn àdójúkọ kankan ni. ẹ ti pẹ̀lú àwọn tó láòbò. ok lọ́nà wo sà. mi ò sọ wípé bí Àgbàlá Gabriel ṣe gé lára mọ́ ni kò dáa kì í ṣe mú takò nǹkan tí mo ń sọ ni ibi téèyàn bá ti ń ṣe ló ti ń jẹ tàbí kò yé yín bọ̀bọ́n ṣe dá owó yẹn fún nígbà yẹn ó yẹ kó ní tó bá yẹ kó fẹ́ sóore fó yẹ kó ó ní right láti béèrè wípé ẹ ló mú ìdènà àwọn èèyàn ti dáwó hmm. mo ní estate ilẹ̀ dẹ̀ wà níta níbo ló fẹ́ ká ra lò sí. ó fẹ́ sóore nìyẹn. ó yẹ kó fún ó yẹ kó fún ní liberty láti pí ibi tó bá fẹ́. ilẹ̀ kan wà ní estate mi ibi bíi la fẹ́ rà fún mo fẹ́ fi ẹnìyẹn development estate yẹn ni. Hmm. you want to use the person to develop yourself you want to use the opportunity of him or o fẹ́ fi problem ẹ̀ solve problem ti tiẹ̀ ni kì í ṣe pé bóyá fẹ́ solve problem ẹ̀ neutrally. Hmm. okay so àwa ènìyàn we are just saying nonsense we don't think deeply so nísìnyí tá a bá sọ wípé ta ló so oore nínú Àgbàlá Gabriel àti Muyideen oore tí Muyideen ní ṣe fún Àgbàlá Gabriel ju oore tí òun ṣe fún because nǹkan tó ṣèjì nínú ayé Muyideen nìkan ni pé wọ́n gẹrun ẹ̀ kò yàtọ̀ sí ìgbà tó kọ́ tó wà mú ní títì hmm. yàtọ̀ sí irun ẹ̀ tó gẹ̀ mi ò rí yàtọ̀ bóyá ṣe ṣe hàn gan hàn gan bí ọba Solomoni náà ló ṣe wà ọba ọba wọ́n ní wọ́n ní Muyideen mo ti mo gẹ́tì nǹkan tẹ́ sọ yẹn wọ́n ní Muyideen ta tẹ́tẹ́ ọba ṣé ẹ ti ẹ ti bá ẹni tó ẹni tó ti wà addicted tó máa pé èèyàn ti wà addicted èèyàn ti jingiri sínú tẹ́ pé ọba <laughs> tẹ́gbẹ́ ẹni yẹn tẹ́ bá fún ní one million. ọ̀rọ̀ yìí dẹ̀ máa ọ̀rọ̀ yìí ti fẹ́ máa yà mí lẹ́nu a máa oh, jà sí. mo fẹ́ bí question kan ni. ipò lè fi hmm. nine hundred and ninety nine thousand ta tẹ́tẹ́ kí ni ò bá ṣe nírú instance yẹn ju pé kó wá máa nà ok now nígbà tó ń fẹ́ mú wá sí àgbàlá kí ni wọ́n tó fẹ́ ṣe fún ṣèbí deliverance ló fẹ́ tó ń fẹ́ lọ ṣe fún deliverance where is the deliverance where is the deliverance now mm. deliverance náà dà ẹni tó ṣe deliverance fún tó yẹ kó tó rántí àti máa ta àbájẹ̀bọ mọ́ ẹni tó ṣe deliverance fún so yẹ kó tó máa ṣe wọ́n ran wọ́n ran mọ́ hmm. definitely ò tí ṣe deliverance fún owó nìkan ló fi gbà <laughs> so tó bá yẹ pé mi ló fẹ́ treat kéèsì yìí máa ní aṣọ ṣiṣẹ́ lè o you don't know me i'm a, I'm a wicked person tí bá fẹ́ treat case, kéèsì àgbàlá yẹn a lọ gbé statement of àkàntì ẹ̀ jáde láti ìgbà tó ti mú ẹnìyẹn wá èló ni owó tó gbà lórí ẹ̀ mo fẹ́ kọ́kọ́ màá ná èló lẹ fi kọ́lé fún. wọ́n sọ pé àwọn kan ti lọ gbà lóyà. tó bá wá ń ta tẹ́tẹ́ tẹ́tẹ́ is another case eléyìí tó pọ̀ jù nínú ẹ̀yin tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì onítẹ́tẹ́ ní gbogbo yín eléyìí tó pọ̀ jù nínú ìlú táwa bàjẹ́ bú kò sẹ́ni tó kì í ta tẹ́tẹ́ ok <laughs> ẹni tó bá ta tẹ́tẹ́ ẹlòmíì máa ta àbájẹ́ bú ẹlòmíì máa ta kíní kíná pé sport bet power bet kíní bet ok but we want to we want to talk about reality ṣe rí irú àwa yìí ọlọ́run ti mú ara ta máa dá tàbí kàwé irú kéèsì báyìí irú kéèsì báyìí bóyá mo wà ní mo kàn wà ní post kan ní government a máa invite arákùnrin yẹn wá. you are welcome sir man of God we love what you have done we love you so much please sir ṣé Muyideen ló sọ pé kẹ́ kọ́lé sí àgbàlá yín ni àbí ẹ̀yin lẹ́ bá ìfọ́sẹ̀ kọ fún un àkọ́kọ́ dáhùn yẹn náà. number two lẹ́yìn tẹ́ kọ́lé tán kí nìdí tẹ́ fi deliver ìwé yẹn fún un tí ẹ wò pé kò lè mu dání ni àbẹ̀wò pé kẹ́ bá mu dání kí ló dé tó jẹ́ wípé ọjọ́ tí ẹ jà náà ẹ̀sẹ̀ sáìnì ìwé kí ló tàn ti sáìnì ìwé yẹn tẹ́lẹ̀ nígbà tí aláùdà nǹkan tó wà níbi ipò o ẹ má yẹ kí n máa tu jáde má yẹ káwọn èèyàn máa lọ gbé má yẹ káwọn èèyàn lọ wò ọba mi ò gbọ́dọ̀ pẹ̀lú àwọn ìjọba ni o máa pa ọdún yín jẹ o. ṣé mọ̀ pé ṣé mọ̀ pé ẹ̀ kí n wá bias lórí ọ̀rọ̀ ẹ mọ̀ pé bó bá ṣe rí lè ṣe máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òwe yẹn wọ́n bí o wọ́n sọ ọ lójú lójú Muyideen ìyàwó ẹ̀ Àgbàlá Gabriel àti Oríyọmí wọ́n ní pé òun ti bí láti ijọ́ táwọn ti parí ilé yẹn pé ṣé káwọn kó o fún un ó ní káwọn kó o dání. you understand so orí. bá yẹ pé bó bá yẹ pé ẹ̀yin ni kílẹ̀ yín máa sọ. Hmm. <laughs> tó bá yẹ pé ẹ̀yin kílẹ̀ máa sọ màá fẹ́ tijú olóore mi màá ní pé ẹ kú dání dájú. ẹ̀yin bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin kan bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí yẹn bá wọn sọ̀rọ̀ wípé bí orí bí orí ọmọ ṣe bó ṣe wá interview wọn yẹn wípé kán wá sórí live báyìí kí Àgbàlá Gabriel dúró báyìí kí Muyideen ní dúró báyìí kí mi interview Muyideen. <laughs> àìrá máa sán. The only ìdíwé tí èèyàn fi ń béèrè ọ̀rọ̀ ó ní àwọn ìkórìtà kan tó máa dé tó máa gbọ̀n lóhùn this is King Solomon ọba àgbáyé worldwide. Hmm? lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen is set to be your doom ẹnìkan ló wà nídìí ọ̀rọ̀ náà ẹni tó o mọ̀ ni èmi ni arúgbó ọkùnrin náà tí arọ́ padà wá lé àsìkò yìí láti tọ́ gbogbo àwọn tá a gbé sí ipò adarí láti tọ́ wọn sọ́nà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àti ẹ̀yin tẹ́ ò jọ̀gbọ́n tẹ́ ti sọ sí ọ̀rọ̀ Muyideen àti Gabriel òkè yín o gbogbo ẹ̀yin tẹ́ wà realistic lórí ọ̀rọ̀ náà àtẹ̀yin tẹ́ wà nepotic àtẹ̀yin tí ẹ wà clouded by your emotions gbogbo yín mo kì í yín ọba ewúlọmí lórúkọ mi hmm. èmi èmi ni ọba àwọn ọba èyí tó ń ṣerú sìn lábẹ́ ọlọ́run olódùmarè bẹ́ẹ̀ni èmi ni arúgbó ọkùnrin náà tí arán padà wá lé àsìkò yìí láti tọ́ gbogbo àwọn tá a gbé sí ipò adarí láti tọ́ wọn sọ́nà bẹ́ẹ̀ni ní ìran àwọn wòlíì àwọn àáfàá àti àwọn onílẹ̀ mo ní ìran àwọn ọba tí wọ́n jẹ nínú ayé àti ìran àwọn adarí ìlú bẹ́ẹ̀ ni ìwọ tó o bá mọ̀ pé o nífẹ̀ẹ́ àgbàlá Gabriel ensure wípé ó gbọ́ ọ̀rọ̀ yìí ìwọ tó o bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ni ó rí ọ̀rọ̀ mi high chances are that kò ní yé gbogbo ènìyàn just a few ní òye nítorí ààyè tí a ti ń sọ̀rọ̀ ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bene. ni ṣọ́rọ̀ yẹn yé ẹ ṣá bí ò bá yé ẹ lọ jókòó jẹ́ <laughs> yóò yé àwọn tí ó yé bẹ́ẹ̀ ni I said times that number wípé ọ̀rọ̀ mi kì í ṣe fún ọmọdé àwọn tí wọ́n wà spiritually mature and enlightened minds ni ọ̀rọ̀ mi á yé òun now to Agbala Gabriel ǹlẹ́ o Gabriel mo mà kí ẹ o kú iṣẹ́ orí ó mo wà compelled láti jáde lórí ọ̀rọ̀ yìí nítorí. kí tiẹ̀ má bàjẹ́. Now listen to these. Gabriel, when I speak, I speak intentionally. Gbọ́ mi dáadáa ọmọ I pick my words carefully. I am an intentional speaker. So I'd like for you to listen to my words carefully. Oh, worry, Gabriel, gbogbo ohunkóhun tó o bá gbọ́ lẹ́nu mi, àbó ohunkóhun tí n bá pera mi, bọ́tà kó lọ béèrè sí. Bẹ́ẹ̀ni, ṣorí lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen is set to be your doom láti bà tiẹ̀ jẹ́ listen to me ẹnìkan ló wà nídìí ọ̀rọ̀ náà Gabriel gbọ́ mi dáadáa ọmọ yìí ẹnìkan tó o mọ̀ òun ló wà nídìí ọ̀rọ̀ náà ẹni tó o mọ̀ ni bẹ́ẹ̀ ni ó mọ̀ pé wàá fẹ́ mọ ẹni náà <laughs> màá sọ fún ẹ ìwọ ni ẹni náà ìwọ Gabriel ìwọ ni ó ṣe Muyideen ó ṣe ìpín ẹ bẹ́ẹ̀ ó ṣe ẹlẹ́dàá ẹ ìrìn àjò ìwà àti Muyideen ó ní ibi tí ìrìn àjò náà ti ń bọ̀ kì í ṣe bí yìí o kì í ṣe inú ayé ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ̀yin méjèèjì ti jọ lùgbàrí ní ìgbà kan rí ó níbi tẹ́ ẹ ti ń bọ̀ ṣùgbọ́n nígbà tí o wá discover in this lifetime tí ẹ pàdé ara yín lẹ́yìn ọmọ méjèèjì wọ̀nyí. Muyideen ó ṣe báyìí pẹ̀lú ẹ̀. ìwọ ò ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Muyideen ìhà tí Muyideen kọ sí ẹ òun kọ́ ló kọ́ padà sí Muyideen Wumi, listen. It's, it's natural. Ó máa ń ṣẹlẹ̀. Wumi, mi blame wọn. Àtúnṣe ni mo fẹ́ So that wale hand well. Oni e ètùtù tí wàá ṣe. Wàá lọ bá Muyideen ní ìwọ àti ẹnìkan. Wàá wàá bẹ́ẹ̀ ni kó dáríjì ẹ ó bá bẹ́ẹ̀ yóò dáríjì ẹ ẹni gbogbo ohun tó wà nínú ẹ láti ṣe lásìkò yìí gbogbo oró tó wà nínú ẹ tó fẹ́ràn lásìkò yìí kì yóò ṣe mọ́ ní gbogbo ohun tó rùn lẹ́yìn bá tán bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ àgbàlá Gabriel àtúnṣe kan wà tó gbọ́dọ̀ ṣe gbogbo àwọn tó kọ́lé fún bẹ̀yẹn táwọn èèyàn donate owó fún yẹn gbogbo wọn pátápátá wàá lọ wá owó aláṣìírí àdẹ̀bò fún ẹ àdúrà mi nìyẹn wàá kọ́lé fún gbogbo wọn níta outside of your àgbàlá outside of your premises nítorí pé káyé má sọ nípa ẹ tó bá dé lọ́la wípé o fàgbò fégún o jokùn ẹlẹ́ moving forward Gabriel listen to this má ṣerú ẹ̀ mọ́ o o gba owó donation fún ilé o wá lọ kọ́ ilé yẹn sínú àgbàlá ẹ̀ má ṣe mọ́ moving forward now àwọn tó ti ṣe yẹn àtúnṣe tó gbọ́dọ̀ ṣe nìyẹn gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí wáyé fún ẹ láti lè ṣàtúnṣe àwọn nǹkan kan ni àwọn ilé tó ti kọ́ wọ̀nyẹn ó lè jogún ẹ̀ fáwọn ẹlòmíràn bóyá lára àwọn church members ẹ àbí lára àwọn tó ti wà pẹ̀lú ẹ for, for over years tó ti ń bá ẹ ṣe you can jogún ẹ̀ fún wọn you can yọ̀ǹda ẹ̀ fáwọn wọ̀nyẹn kọ́ máa kópa ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń dáwó fún yẹn wàá béèrè lọ́wọ́ wọn lọ́kọ̀ọ̀kan wọn níbo ni location tí wọ́n fẹ́ sí èyí tó bá wá sọ fún ẹ wípé òun fẹ́ sínú àgbàlá ẹ má dá lóhùn bẹ́ẹ̀ ni wàhálà ní lọ́la fún ẹ o bẹ́ẹ̀ ni it is my utmost prayer that you end well Gabriel

Olha o oyún ọ̀rẹ́ ti pọ̀ jù de ti fi lé lẹ ẹni tí ìyàwó rẹ lẹ. mo nọ́ọ̀tì sẹ̀kẹ́ ìgbàlejò ẹni ẹni wà bẹ̀ ó lọ gbogbo ẹ̀. níbo ló wá gbé pọ́ọ̀tì. ọ̀gá ó ní ẹgbẹ́ kí wọ́n rí ìdàgbé pàdánù rí. àgbàdo gabriel máa ń nọlẹ̀ ni ó máa ń jẹ́ àgbàlagbà ní ọ̀rẹ́. wáàtí wáàtí bàbá wa àgbàlá gabriel kan ṣe máa ń nọ máa yẹ sọ. ni wọ́n ní ìyàwó ẹ̀ òfé ìyàwó fún ìyàwó tún nà wájú ìyàwó ẹ̀. wàhálà àgbàlá ẹ̀bọ̀ tẹ́ ẹ̀bọ̀ra ẹ̀bọ̀ra bá gbówó wá nígbà tí wọ́n kọ́lé fún bàbá yẹn tí wọ́n ra lẹ̀ fún tẹ́bọ̀ra bá fẹ́ gbówó fún yọ̀gbọ́n àkọ́kọ́ lọ lọ́rẹ́. olóòmí lélẹ̀ kúrẹ́ ṣé ìpàdé sọ nìyẹn. olóòmí lẹ́mí olóògbé ó ní à ó ní àwọn security ti kọ́kọ́ nà ó. ọ̀nà kẹ́kẹ́ máa ń lọ tó máa ní. ó ti bọ́ sàn nìyẹn o. ó máa ń lọ bẹ́lẹ̀ rí. ṣé ó ti kọ́kọ́ ṣe headmaster ni. ìtọ̀ síbẹ̀ o kò tí ì tọ̀ síbẹ̀ o ẹ farabalẹ̀ o. fídíò tí mo wá fẹ́ fún yín last ó jọ mí lójú mi ò mọ bí mo ṣe lè dáhùn mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ lé lórí ṣebí ẹ ti gbọ́ fídíò tí mo fi wọ̀nyí ẹ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí oyè yín yékéyéké àbí now lẹ́yìn gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ yìí <laughs> ẹ̀ẹ́n tó padà tí mo tún padà rí ó jọ mí lójú ẹ̀ẹ́n tí mo rí fídíò pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń sọ tí a ti ń gbọ́ àtẹ̀lé tẹ́túṣẹ̀ gbọ́ yìí ẹ̀yin èèyàn mi ohun tó padà tún ṣẹlẹ̀ rèé o ẹ tún bá mi sọ̀rọ̀ lórí kẹ́ kí àwọn ènìyàn tí wọ́n ti ń gbé ẹ opposite ẹ̀ tí wọ́n ti ń gbé kiri tí wọ́n ti ń gbé ìdàkejì ẹ̀ kiri kó lè yé wọn náà ẹ ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yìí ẹ balance equation yẹn ni o ẹ má fìkan fìkan sílẹ̀ o ó yá ẹ wo ojú mi rí. Uh, my name is Comrade Dr. Bello Yemi. Okay, Comrade Dr. Bello Yemi. Yemi, Yemi, Ezekiel, Ezekiel, JP, JP. So that is the pastor knew by the grace of Baba Wuli. Baba wa kẹ́gbẹ́ fún wa. Ẹ kú iṣẹ́. Olúwa ṣiṣẹ́. Um, by the grace of God, and the global president, Spansi. Spansi is saved poor and many charity initiative. Sir, Spansi is saving saved before and needy. Spansi is the poor and needy. And needy charity initiative charity initiative ẹjọ kí làwọn yẹn wà fún sà. wọ́n ò tó díẹ̀ níta máa ń ṣe ni pé a máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn pàápàá àwọn tí wọ́n ń rẹ́ jẹ àwọn tó ń rẹ́ jẹ ó kí tí ò lágbára láti ran ara wọn lọ́wọ́ àjọ hmm. tó máa ń ṣètọrẹ àánú máa ṣe ràn án lọ́wọ́ mọ́. wow wow so ẹ̀yin ni president. nípa ọ̀rọ̀ sọ́nà. ti ṣé ti chapter àbí ti state àbí ti global president so as Ghana Okay, Christmas is global. Yeah. Okay, okay. And we have relationship with other United Nations human rights organization. Sir, ẹlẹ́ni. Relationship with other United Nations Nation, human rights organization. Ẹ ṣáàlì pẹ̀yìn náà ni human rights. By the grace of God. Human rights ni By the grace of God. Ẹ ṣe fancy wà yàtọ̀ sí human rights. No, no, no. The project of uh, Vision Fancy is human rights and charity. Okay, okay, okay. We okay. use the organization to fight for the right of the pri less privileged, the cheated, the oppressed, mm. and anybody in the society tá a bá rí i pé ayé fẹ́ ta epo sí aṣọ àlá Ati àti máa ń gbórúkọ yín ti pẹ́. Hmm. àwọ̀tò àgbéwá ẹ̀ ó jẹ́ àwọ̀tò ẹ pe. we gave his excellency last year. Mm. his excellency the governor of the state. Mm was represented that day ní gbogbo south west governor wá hmm. láti wá kí bàbá gómìnà ló ṣetán sùn hmm. ó ní ó jẹ́ kí gómìnà lè wá mi human rights union one last year hmm. but he was, he was represented by pastor Idowu Ogedengbe he is PA on uh, administration hmm. for Oyo State my lord the CJ the chief judge of Oyo State was also there represented. Hmm. Hmm. The Honourable Attorney General of Oyo State was there. Hmm. Legal aid council from Abuja were there. Okay, níbi. Eh, event àti fún yín ní award yìí. Okay, ẹ ti fún aláwọ̀ èdè gan ti pẹ́. Last year láti fún yín wọ̀ ẹ̀ sí ara nígbà àwọn ọmọ wa bílẹ̀ Okay, ah, sorry. So, sorry. Wọ́n la wá ní ká gbé because another human rights day wa August twenty-one. Hmm. And the board of trustees has also met that mm. your credibility in the society, mm. the good work you have done, mm. irrespective of whatever and whatever, mm. is worth appreciation. Hallelujah. And that is why um, we hmm. came to do our own investigation. Mm. You may not know. We came as spies. yes. Eh? Eh? Eh? yes. We came as spies. We went around. Mm. Ah, yes. To have our own investigation. Hmm. Láti bèrè irú èwo lẹ́nu yìí. Ẹ̀mí àwọn wòlíì. Ẹja irú èwo náà la Jésà. Tí ẹ bá dá ẹ̀mí hmm. bẹ̀rù yan, àní fún iná wọ̀dì yìí o, we will just withdraw ẹ pé Ọlọ́run ṣe àkókò tì fún. Hmm. Ṣùgbọ́n ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ẹ máa wo anything that anybody lè sọ àbí ṣe wọ́n ti gbọ́ àwa náà pa support yín lórí social media hmm. because we address people hmm. we can stop tí ò dáa hmm. ṣe rí ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ gbọ́ngbọ́n pa wọn kò lè tẹ̀síwájú láyé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ burúkú ń pa wọn kò lè tẹ̀síwájú láyé kò lè ní tẹ̀síwájú bẹ́ẹ̀ ẹ má torí ní tó ṣẹlẹ̀ dẹ́kun ṣíṣore ẹ má torí ní tó ṣẹlẹ̀ dẹ́kun ríran àwọn èèyàn lọ́wọ́ ẹ má torí n tó ṣẹlẹ̀ hmm. dẹ́kun àti máa ṣàánú hmm. orúkọ Ọlọ́run ó bì yín gbogbo hmm. iye èèyàn tá a kọ́ mọ́ yín láti ràn lọ́wọ́ láti fà sókè tẹ́ ẹ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ nìkan ṣe bákan Ọlọ́run ó béèrè lọ́wọ́ yín àwa jẹ́ pé rìwọ́ tó yẹ kẹ́ ẹ gbà lóbìnrin àjò yín ẹ ní sọnù lórúkọ Jésù torí náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lè yí tì yín ṣùgbọ́n ẹ gbé kúrò ẹ tẹ̀síwájú olórin yẹn ó ní máa ṣiṣẹ́ ló máa ṣe rò pé àkùgbàdúrà ẹdùrẹ́ ọjọ́ ìsinmi bọ̀ kankan ṣàrọ̀ ojú dúró máa ṣe kún rọ́jú tó sọ yẹn rọ́jú tó lé àgbo ṣẹlẹ̀ sóun náà ó ti ní ẹ̀sìpírẹ́ǹsì rọ́jú mu mọ́ra má wo bẹ̀ wọ́n ṣe bọ́lọ̀ máa ṣe mú lọ́wọ́ lọ. rọ́jú mọ́kùn mọ́kùn máa ṣe lọ ẹni tí ó sàn tó dá ogun wa hmm. yóò sàn àmín mo ti fẹ́ pe hmm. Ọ̀yọ́ state coordinator hmm. for spansi hmm. honourable doctor wow. is also a lay magistrate of Ọ̀yọ́ state government. wow wow wow wow. èyí ṣe ọláyé samuel james láti present award yẹn fún yín as the philanthropist of the year twenty twenty three spansi award. Wow. Hmm. Ah. behalf of the Board of Trustees, Spans International, we want to present this award to the man of God as a philanthropist of the year. But I will call my uh, indomitable president to come and present things to him now. So. wọ́n ní ẹni tó Thank you very much my lord justice. Eh, I want to say one thing. Hmm. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní social media tẹ́ wà ní diaspora hmm. àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà hmm. tí Ọlọ́run ń lò láti ran ìránṣẹ́ Ọlọ́run Adémọ́lá Amúsàn lọ́wọ́ ẹ má torí tí ó lọ lórí ẹ̀rọ ayélujára pé ẹ ṣe bẹ́ẹ̀ mú torí wípé ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ ni wọ́n àgọ́ gbogbo tó lọ ní ká jẹ́ nínú ẹ̀mí àárẹ̀ Hmm, ṣùgbọ́n tí ó bá fi hàn án padà fi hàn án. Hmm, hmm. July last year olúwa sọ fún mi pé ẹ gbàdúrà fún Adémọ́lá Mọ̀ṣán torí pé àwọn kan fẹ́ gbé ṣubú three weeks la fi gbà ń church wa kó tó di déètì tí mo sọ yìí nígbà tó di July twenty four twenty twenty three olúwa ní lọ sí social media gbọ́n tí mo sọ fún ọ ìfarahàn rẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí o nígbà yẹn ni arábìnrin kan ń bínú ọmọ ṣẹlẹ̀ ni wọ́n so a bá wọn sọ̀rọ̀ encourage wọn a bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹlẹ́yàmẹ̀yà kọ́ ni christianity we are one body kò sórúkọ ọ̀jọ́ lọ́run àwọn bàbá bàbá nù ṣẹlẹ̀ sì jáde wọ́n tún sọ dáadáa ń pa yín tán fi tọ́lọ̀ fi sọ pé kí everything ṣẹlẹ̀ ìgbà yẹn ni prophecy yẹn jáde ó sì wà ní facebook dọ́là gbogbo ohun tó padà wá ṣẹlẹ̀ ó wà facebook màá sẹ́ndì ẹ̀sìn private kìíní yín àwọn àti gbàládùn àbí ọkùnrin ṣèyí à náà torí pé ẹ̀yin kọ́ lè yín hàn mí ṣùgbọ́n ẹni tó ń tan ọ̀run tó yẹ pàkókò tó bá ní kó wọ̀ náà ní òtún padà wọ̀ ẹni tó ń pe òṣùpá àti ẹgbàá méje ìràwọ̀ jáde nínú òkùnkùn ní alẹ́ pé ẹ máa ṣe ìmọ́lẹ̀ hmm. ẹni tó ń ṣí ibú ọ̀run tí òjò fi ń rọ̀ hmm. tí ò sẹ́dá tó lè dá dó hmm. ẹni tó tún wá pàṣẹ fún ilẹ̀ kó dáná kó gbé omi tó wá látòkè náà rìn òun ló hàn mí pé ọmọ àwọn ní òun lòún sì ní òun lòún níṣẹ́ torí náà nǹkan hmm. ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ẹ̀yin tẹ̀sí ń sọ̀pọ̀tì iṣẹ́ àrùnṣẹ́ náà ẹ máa sọ̀pọ̀tì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí bá wọn dúró àmọ̀ràn nìyí. Hmm. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín torí pé nígbà tẹ́yìn ò ń bẹ́ àwọn ìwádìí kan tún àtà padà tún wá ṣe é níjọ́ yẹn àwọn àwọ̀ṣọ wa ìwá hmm. wọ́n ẹ̀ sí so ohun tí mo rí bẹ̀ ni pé àwọn tí Ọlọ́run fún yín gbẹ̀rí yín jẹ́ about six of the people tí wọ́n mọ̀ pé níta kọ́kọ́ wá sí nìyẹn told us pé tí two million bá wà àkáǹtì eh, pastor one point five ní ó fi ṣètọrẹ àánú bẹ̀ táwọn fúnra àwọn máa sọ pé ah, kí ni ti pọ̀jù ṣé gbogbo nǹkan tá a nílò ìta fẹ́ ṣe pé one point five bàbá yìí ti fi ṣètọrẹ àánú kí ló dé hmm. so àwọn èèyàn náà rí yín hmm. àwọn ọmọ yẹn náà rí yín hmm. ẹ̀yin náà ẹ túbọ̀ tẹ̀síwájú ẹ̀yin náà débi tẹ́ ẹ̀ náà ẹ má dalẹ̀ ọ̀gá yín wọ́n máa ń sọ pé patriotism is hundred percent. I have said it severally. Mm. Patriotism is hundred percent. Mm. If it is not hundred percent, if it is ninety-nine point nine point nine point nine percent, it's mm. not patriotism. Hmm. Ntí o mú pé hundred mọ́ yẹn, o ní òjò jẹ́ patriotism, ìyẹn ni pé o ti o ti betray níbi kan, o ò sólò tán in full. Hmm. N tó wọnú Judas nìyẹn tó fi betray Jésù last. Hmm. Ẹ̀mí èṣù ni wọnú yín. Àbúrò Jésù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ní orúkọ Olúwa àti ní orúkọ àwọn board of trustees pansi hmm. tí àwa nǹkan ní ṣojú hmm. wọ́n ní ká gbé fún yín wọ́n lè tọ́ sí torí pé ọlọ́run sọ pé tọ́ sí àwọ́ọ̀dù wa ní pansi kò séèyàn tó lè lóun fowó hmm. the people in diaspora they also got this award tán fi sí kíní irun gallery wọn Abiola Hamzat Azizat ní US tó dirun fún Beyonce tó ń lókàn súnmù Beyonce ní Black skin. King ó gbà náà àwọ̀dù yìí. Hmm. Ọyọ Ọ̀túnba Ọ̀yọ́túnjí hmm. ní USA hmm. eh, Chief Nurudeen Waidi Olúyinká àwọn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ it's a global award which no money can buy abẹ́ fún mi ṣé mo rí yín rí ká jọ sọ̀rọ̀ yìí nígbà dénú wọ́n ní àwọn ọmọ rẹ̀ múnìyà tí yóò sì wà là wọ́n náà fún aláwọ̀ wọ́n á wojú wọn pé àwọn ilé ìdáwọ̀ súùtù yìí pé ẹ awọ́ọ̀dù tó yà mí lẹ́nu this is a great privilege sir ẹ ṣe wọn gbà kọ́gbọ́ o wọn wọn wá pẹ̀lú ìfẹ́ Kristi so wọn àwọn human rights spansi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn àwọn lovers all over the world ẹ bá mi kí wọn gan àwọn human rights rèé ní Ọ̀yọ́ state níbàyí spansi mọ wa last year ló ti yẹ kó gbé fún wa ẹ bá kókè ẹ má ti jẹ iṣẹ́ olóbi ogun so twenty twenty three gan ló wà ń bẹ láti last year náà ti ṣe gan bẹ́ẹ̀ wọ́n wà á bẹ́ẹ̀ wà á ráyè bẹ́ẹ̀ ẹ̀yin lè ráyè. ẹ má bínú ẹ má bínú sí wa ẹjọ ẹ má àwọn tí ò bá wọn sáǹsì ẹ bá ní fóònù mi tó kọ́ ẹ lọ sí google mo ṣe ń sọ̀rọ̀ hmm. ẹ kà táìpù s p a n c i ẹ máa rí i ní kí ṣe wáyé wọ́n lẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ spansi wọ́n ní kẹ́ ẹ lọ sí google p s p a A n n c c i i so spansi ẹ lọ sáàjì. ó máa gbé gbogbo press releases tá a ti ṣe hmm. from president from state from hmm. everywhere global hmm. press release tá a ṣe àwọn tá a ti jà fún ẹ̀tọ́ wọn ni so lọ́wọ́ ti fún wa nígbà tó o máa gbé jáde the government of the state know us the state judiciary knows us legal aid national human rights abuja mm. presidency mm. national assembly mm. the news fancy mm. all over the world. Mm ọlọ́run ẹ̀bẹ̀ máa ti lẹ́yìn. àmì lórúkọ jésù. so ìdí nìyẹn tí hmm. a fi wá gbé àwọ̀dù yìí fún yín. a nípòrí ọ̀fẹ́ ọlọ́run àwọn bá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní dájì training tá a máa ń gbé kiri àwọn churches yẹn. training. ó ní iye tá a máa ń gbà fún. pépé hmm kí n jẹ́ ká gbé sílẹ̀ mi for free pé kẹ́ ẹ lọ wá ẹjọ́ kan kẹ́ lọ mú kan pé we want to enlighten people what human rights are all about and how they can fight for their rights in line with the law of God and law of men. Hmm. ẹ wọ́n ṣe gbé lẹ́yìn ṣọ́ọ̀ṣì. for free. free. bẹ́ẹ̀ ni. Ah. kí la fi sori. Ah. oh wow that's great that's great that's great. wọ́n náà wọ́n náà wọ́n náà tó ń bọ̀ wá ṣe free training ní àgbàlá bí gbogbo yín náà máa rí a afẹ́fẹ́ náà ṣe ṣe ṣe àfúrì láti gbé afẹ́fẹ́ táwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ lórí afẹ́fẹ́ everybody wọ́n lè ti kẹ́kọ̀ọ́ nílé náà. exactly so we have to present this award yes, to you yes, in the name of God the Father amen and of the Son amen, and of the Holy Spirit amen, as the philanthropy of the year 2023. Thank you. Thank you. Thank you kí Ọlọ́run kó ṣe ọ̀nà wọn ní rere kí wọ́n máa tẹ̀síwájú kí kí kí wọ́n máa wálẹ̀ kán máa ga sí ẹ bá mi pray fún wọn bá mi pray fún wọn Father in the name of Jesus we bless you with the blessings of God with the blessings of Christ in the name of the Father the Son and the Holy Spirit never fall down bí ẹ ti ṣe ọlọ́run kópa ìrí ọ̀la ìyàwó lè fílẹ̀ tì nípa fífi ìyàn pé ẹni ó tọ́ sí ìjọba yìí ẹ̀yin náà ó tọ́ sí orí náà ó tọ́ sí àná náà ẹ̀ máa tẹ̀sí ẹ̀ ò ní wálẹ̀ wá jésù olúwa thank you sir we love you sir we be ṣe sir me take it for granted o thank you so much sir ti ọmọ ẹ máa ń bá ọ thank you sir ẹ ṣé sir ẹ ṣé sir mo dúpẹ́ sir àwọn mi o ẹ ṣé o thank you sir so God bless you ẹ ṣé sir o ẹ ṣé sir o thank you sir my bank kí wọn God bless you. <laughs> fídíò náà ni ẹ̀ṣẹ̀ wò tán yẹn ohun tó jọ mí lójú ni wípé pẹ̀lú gbogbo nǹkan tí à ń rí lórí ayélujára tí gbogbo àwọn ènìyàn ń sọ lórí ohun tó ń ṣẹlẹ̀ ìyàlẹ́nu ló tún jẹ́ fún mi pé arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n mà tún mú àwọ́ọ̀dù wọ́n tún mú wá ó mà tún gbà àwọ́ọ̀dù ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ kí lẹ rí sẹ́lẹ̀ yìí kí lẹ fẹ́ sọ sí ẹ jọ̀ọ́ ó ṣe ṣe láwọn fídíò yìí ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ tún kọ́mẹ́ káwọn ẹlòmíì tí wọn ò tí ì rí tẹ́lẹ̀ tán bá ti wá wo fídíò yìí wọ́n á lè rí nǹkan tẹ́ ẹ sọ. So wọ́n á lè rí nǹkan tẹ́ sọ ẹ jọ ẹ bá mi sọ sábẹ́ comment section yẹn mo wá bẹ̀ yín mo rọ̀ yín tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa bá fídíò èmi àrólé ọmọ bàbá tẹ́tẹ́ èmi náà ń pè bẹ́ẹ̀ o ọmọ olú ọba lọ́la jp tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́ máa rí mi rèé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi subscribe sórí youtube channel yìí ẹ kí ẹ lè máa mọ bó ṣe ń lọ lórí gbogbo àwọn nǹkan tá à ń mú wáyìí àti lórí yorùbá nation gangan gan bá ṣe máa bọ́ kúrò lóko ẹrú yìí tí ìyà àti òṣì máa kúrò lára wa tá a máa di ènìyàn ńlá láwùjọ tá a máa ní ìgbáyé gbádùn títí ọjọ́ ayé wa so orí ìkànnì yìí lẹ ti máa máa gbọ́ Yorùbá Nation yẹn orí ìkànnì yìí lẹ ti máa máa gbọ́ so ẹ subscribe kẹ́ lè máa mọ bó ṣe ń lọ ẹ subscribe kẹ́ lè máa mọ bó ṣe ń lọ nínú Nàìjíríà àti lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà ètò yìí o ẹ ṣíà ẹ̀ káàkiri ní pàtàkì ọwọ́lọ́wọ́ tá a wà ìṣẹ́ ráwọn fídíò yìí ẹ̀kọ́ ni àwọn fídíò yìí ń kọ́ wa ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi ṣí àwọn ètò yìí ẹ máa bá mi ṣí à ètò yìí kó lè jẹ́ àríkọ́gbọ́n àti àwòkọ́ṣe fún àwọn ènìyàn wa ẹ ṣé mo dúpẹ́ o ó dàbọ̀ thank you very much ẹ ṣeun o.